aláàtúntẹ̀ síwájú nípa ọ̀rọ̀ àwọn bàbá Israel bàbá bàbí èyí lè fi ọlọ́run ọba tí ń bá wọn sọ̀rọ̀ tó ń fún ànábì sallallahu alaihi ní wípé kó máa bá àwọn tí wọ́n kù nínú àwọn wọn ọ̀yọ̀wò ìdí kó máa dájú ọ̀rọ̀

afọ̀ nípa àtàmìrí ó ti sí àwọn bàánú ìsọ̀ yìí ó ti sọ wọ́n rùn ó sì wọ́n lọ́dọ̀ afọ tí àmì ìmúta sọ fún wọn afọ tó tóbi jẹ́ ọ̀rọ̀ kọ Harun alayhi salatu wa salam Allah subhanahu wa ta'ala ó tún wá fẹ́ gbọ́ síbi nǹkan míì nínú àwọn tọ́sẹ̀lẹ̀ láàrin ànábì wa Musa alayhi salatu wa salam wa ala nabiyyina abdul salatu wa salam àti àwọn bàánú ìsọ̀rọ̀ yìí ọlọ́run bá ní wọ́n ní kúkúrútù ya Musa lànàmì làlákà hasa nọrọ mọ́ha jahọ ọlọ́run ní ẹ̀yọ́ ọmọ israẹli èyí màá nínú sọ̀rọ̀ yìí wọ́n ní kúkúrútù ẹ̀rọ́tì nígbà tí ẹ tún sọ nínú ọ̀rọ̀ yìí fún ànábì Musa wípé ya Musa ẹgbẹ́ ànábì wa Musa àríṣọ́ọ̀tù wọ̀sán ẹ̀ bá sọ̀rọ̀ wípé rẹ̀ Musa. لن نؤمن لك حتى نرى الله جهرا أما بني إسرائيل ولا يا أما بني إسرائيل ولا يا gbogbo ẹni tó bá láyà tí ò bá gba ìṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ àti ọ̀rọ̀ àbẹ́bí sọ̀rọ̀ láàrọ̀ àṣálà ìláyà rẹ̀ ó lè kó sórí ibú ìwádìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wọlé sọ̀rọ̀ ó gbọ́dọ̀ máa sọ́ra níbi ọ̀rọ̀ ọlọ́run pàdé ní àbọ̀lẹ́sì ìláyà tó dáa ní ẹ̀ka ìnáki ṣùgbọ́n kìí ṣe ìláyà lọ́gọ́ọ̀dù níbi àṣẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run tàbí àwọn tí àwọn bàbá ìṣòro ní ìláyà àwọn ọkọ̀jọ òjò ẹ̀ kò sí tí wọn ò fẹ́ béèrè ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn náà wọ́n béèrè lọ́wọ́ àtàbí yìí sáré pé sọ fọ́lọ̀ ọba ó sọ má ìdàtà ẹ̀nẹ̀sàmà ó sọ tábìlì tí ó lò ń jẹ lórí ó sọ kàlá sọ̀rọ̀ àwọn ìlẹ̀ ìṣòro ti báyìí àwọn bàbá ìṣòro àwọn béèrè tí wọ́n máa lọ́wọ́ àwọn àná àwọn béèrè ìtaniláyà yìí kìí ṣe ìbéèrè ẹni tó fẹ́ mẹ́nà yàtọ̀ ń bẹ láàrin ẹni tó béèrè béèrè láti mẹ́nà àtẹni tó béèrè béèrè láti ta ẹni tó ń sọ̀rọ̀ láyà ẹni tó bá béèrè béèrè láti mẹ́nà yóò mẹ́nà yàtọ̀ ilé àmàdìhàbí wà àkìdàtì rúzìkọlù húdà mẹ́nìlì hìdá yàtọ̀ àbẹ̀wò ọ̀rọ̀ yìí ìwọ́n tó ń béèrè nípa ìlànà tí mò ń tọ̀ lùsì kọlù húdà mẹ́rin ìdá àyàtì ẹ tó bá béèrè ọ̀nà ẹ̀mẹ̀ tó béèrè nípa ọ̀nà wọ́n ṣe kí wọ́n fi mẹ̀nà wípé ìbéèrè ẹni tó fẹ́ mẹ̀nà ni ṣùgbọ́n tó bá béèrè ọ̀rọ̀ ní béèrè àtakò ní béèrè ìtàláyà ìrúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní mẹ́nà ẹ̀rín mọ̀ níbi àyà yìí àwọn bàbá ìsọ̀rí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àti mọ́sá fẹ̀yìntìkún tó bí àmúta láti lókùnmí nàlákà hàtà lọ́rọ̀ lọ́hàjà àwọn bàbá ìsọ̀rí lè rà lẹ́bí wa mọ́sá ìfẹ̀tọ̀ sàlá láti lókùnmí nàlákà ayé láti lọ sàdékọ̀ ìwà ànábì àní gbọ́ gbọ́ lódodo àní gba ìtòògbé wa tàwọn tó ní ọlọ́run ọba fún ọ yìí ẹ mọ sókọ pàṣẹ bàbọ tàwọn tó ní ọlọ́run ọba ní kó wá gbà wáyé ń pédé yìí a ní ìgbàgbọ́ lọ́wọ́ rẹ hàtà lọ́rọ̀ lọ́hàjà rí ọlọ́run ọba báyìí pẹ̀lú ojú wa ìyá tí ò ní sí bóyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kọ́lọ́kọ́ bá a wọ́n ní ọ̀nà méjì òun náà ni wọ́n gbé dájọ́ kalẹ̀ báyìí wọ́n naa lẹ́yìn ìgbà náà ìtààrọ̀ Musa sàbọ̀ọ́yìn rọ́jùlá ní bani. àrọ́bìwá Musa lọ́sọ̀ sàrà ọlọ́run bá ní kó sa ẹ̀sà ó wá kó wọn tòbí lọ síbi tí máa ti bá ọlọ́run ọba abẹ́dà wa tí máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba ti bá sọ̀rọ̀ àbíbí musa jọ sọ̀rọ̀ ó kó àwọn mélòó sàbàáyé lọ́wọ́ jùlọ mi bá ní sọ̀rọ̀ yìí ó kó àwọn mé sẹ́mùtì nínú àwọn àbànú ìsọ̀rọ̀ yìí ó kó wọn láti ọlọ́run ọlọ́run sọ báyọ̀ ọlọ́run sọ báyọ̀ ọlọ́run sọ báyọ̀ ṣùgbọ́n àwọn bàbá ìsọ̀rọ̀ ẹ rí i pé wọn ò béèrè ń tán béèrè láti mọ̀nà wọ́n ń béèrè láti rí láti tako tàbí musa gbé lọ́wọ́ nígbà tí wọ́n ṣe báyìí tán náà wọ́n sọ fún musa gbé lánàá mi nà lẹ́tà hàtà àmọ́ràn ọmọ ọ̀tà lóòótọ́ à ń gbóhùn ṣùgbọ́n àlè gbàgbọ́ àlè sí ọ̀pọ̀ òun tá à ń gbọ́ yìí òun ò sọ apáta nínú àwọn onímọ̀ tafsir wọ́n ní àsìkò yẹ òní ọlọ́run bá ń fi fa àti pé lẹ́yìn ìgbà tó fi Musa tó dé tó di tó bá wọn lórí bí wọ́n ṣe táwọn ọmọdé sọ pé àwọn ọmọ àwọn sí àwọn kóra ọ̀dà ẹja Musa ó tẹ̀yẹ̀ nínú yín kálọ mẹ́kọ́s níbi tá láti mọ́ ń bá wa sọ̀rọ̀ kálọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń ti bẹ́ẹ̀ wọn àgbà fún Allah subhanahu wa ta'ala ọdún ẹlẹ́ẹ̀kejì ọwọ́ akọ̀rọ̀ bí ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé anábì wa Musa àjọpọ̀ sàrán nígbà tó dé padà pẹ̀lú Taurat ó sọ fún wọn pé ọ̀rọ̀ náà. àwọn sàbẹ̀yìn nàbà jùlọ àpàdé bẹ́ẹ̀ ìtọ́lọ̀ wọn bá fi bí àjẹ wọn yàtọ̀ sí fi bí àjẹ àwọn olè ìdè àyà ìdá ìdá sọ pé àwọn yàtọ̀ síra wọn. ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa ní sọ̀rọ̀ yìí pẹ̀lú ní mo sọ fún wọn pé ta ọ̀rọ̀ òṣèré ọmọ ọmọ fún ọlù lànà ìdàlẹ́ká àti àdàrọ̀ lọ́wọ́ jahara wọ́n ní ààrẹ gbọ́ngbọ́ tó wà yìí dáa àtẹ́yìn náà mú sàkítà wọn fòròfàálẹ̀ làálàkùn dáhàdùn tó lẹ́yìn ìgbà tọ́lọ́ bá fọ́ọ̀rọ̀ bí musa ní tíra tán ìlọ̀rọ̀ pé lánàá mi lẹ́lẹ́ká hàtà àdàrọ̀ lọ́hà jáárọ̀ tó tó tẹ̀lé. aláǹsá ayé yẹn ọlọ́run bá ní wọ́n ìdìbò tó nípa ẹ sọ wípé lánàá mi lẹ́lẹ́ká wípé ẹ̀ ní gbà lóbi musa gbọ́ lódodo hàtà àdàrọ̀ lọ́hà jáárọ̀ títí tẹ́sí rí ọlọ́run ọba ní dòdòdò bá wá sí

ó jáde láti sẹ́mà òjò abákasà pé ẹ àsọ́ríkọ̀ yẹn almau ikú iná àrọ́jẹ́ kí ni o iná ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn fa àkọ́bẹ̀tùkùn sọ ẹ́pá Allah subhanahu wa ta'ala Allah ní kí ohun wọ́n lọ bá dùn pàṣírí wọ́n gbọ́ ohun pé mú tù

kó lè fi kó lè jẹ́ kí wọ́n rí pain ìnira àti àmàdájú pé wọ́n kú lóòótọ́ ni ọlọ́run bá pa wọ́n ní ìtẹ̀jú ara wọn wàdí ọlọ́run bá pa akọ́bẹ̀dùkùn sọ ẹ̀kọ́ aláṣọwọ́n ọ̀tá ara ní kí sọ ikọ̀ bá wọn àdánù lè kẹsí ìwà ìmọ̀ ńlá ó ní àṣọ ikọ̀ tú ó ní bẹ́ẹ̀ nínú àwọn afọ àtọ́sọ yìí pé náàrùn iná ni àtìsẹ́lẹ̀ iná ó mú wọn àtìsẹ́lẹ̀ àwọn mí sọ pé ara o ohun kan ni wọ́n gbọ́ láti sẹ́mà sẹ́mi òṣòwòtẹ́ wọ́n gbọ́ òwò kan ọ̀sọ́ ikú ohun yìí ló fún wa tí wọ́n dà lulẹ̀ tí wọ́n da fún tí wọ́n wó lulẹ̀ yẹ̀kú olùmọ̀ àtúntò ìsọfún wọn pé gbogbo wọn ọdún àwọn méjì sọ wípé àsọ ikọ̀ sọ́yà àtúntò sàmà ariwo jẹ́ àtúntò sàmà àràkúnlẹ̀ hàn onísọ́nìkọ bá ọdún hó wà bá ọdún yọ̀gbọ̀n apákan wọn kú báyìí wọn dákú wọn wó lulẹ̀ àwọn apákan ti tẹ̀gídé ọwọ́ wọn. فإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة ọlọ́ọ̀bá ló kún àwọn tọ́nà bí sì ń bá rí ẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ wọn ẹ̀ náà bá sì kún ẹ̀yìn náà torí pé àbùkù bàbá ńlá yín àbùkù yín bí àpọ́nlé wọn ti jẹ́ ọlọ́nìkún àkọ́tà tó sọ ó ní ajẹ́ kí ohun ìdẹ́rùbà láti sẹ́mà ó wá tẹ̀ẹ̀dẹ̀ níjò wà á ń sùn tàkùrú àìyẹ́ ń bu àádókùn ìlànà apá kan nínú yín ó ń bu apá kejì bí a ti pa wọn aláàpá wọn báyìí àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ rí ọlọ́run àwọn àfáàríkà lè mọ̀ wípé ọ̀tọ̀ ni ẹni tó ń béèrè béèrè láti mọ̀nà ọ̀tọ̀ ni ẹni tó sì ń béèrè béèrè láti tàkàkò ṣé bí àlẹ́bí wa Musa gẹ àlẹ́bí sọ́láàtì wọ̀sàlá ní súrọ́tù ràárọ̀ ṣé bó lọ sọ pé rọ́bì ọlọ́run bá mi àrí ni àǹdòrò ó ní wọn ọlọ́run bá mi jẹ́ kí n rí ọ fẹ́ka gbọ́ yàtọ̀ yàtọ̀ láàrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ jùlọ àwọn tí musa sọ̀tún ọ̀sàlá ó ṣe kíni ó béèrè tí ọkọ ọ̀rọ̀ bì àrí ní ákùrì ó ní wọn ọlọ́run bá mi fíra ààrẹ mi jẹ́ rí ọ. قاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك. موسى عليه الصلاة òun náà béèrè pé kọ́ lọ́wọ́ bá jẹ́ kó ṣe kíni o kó jẹ́ kó òun lò náà. ọ̀rẹ́ mi ń sàwọ́ ní wàhálà ìrònú ìlà ìjà àti نقرب مكانا فسوف نراني فلما تجلى ربه للجبل جعله دكا وقر موسى صعقا. الآية الله أكبر الله أكبر القرآن كلام الله musa ló fẹ́ rí ọlọ́run àbí sí àrí ni àwọn bòrè ìwọ ọlọ́run bá mi bí n rí ọ ẹ wo ìbálò ọlọ́run pẹ̀lú musa ẹ wo pẹ̀lú ìbálò rẹ̀ pẹ̀lú àwọn àṣìkò rẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ náà wọ́n ti jọ ń béèrè ṣùgbọ́n kí ni wọ́n ti kí ni o yàtọ̀ ó dábàá kó yàrá rẹ̀ ẹni bí wọ́n máa béèrè béèrè kì í ti kó fẹ́ mẹ́ta abúlé mi dábàá bí àrí ni àwọn bòrè ọlọ́run ní èyí ó lè rí mi láyé ń bí wọn kì í rí mi ṣùgbọ́n o máa wo orí òkè palamma ń dúró yàrá jábà palamma. Allah subhanahu wa ta'ala ó kàn fi ìmọ̀lẹ̀ rẹ̀ ó fi hàn gbàtọ́ ni musa àríwá tó tẹ̀sí musa. kọ́bìlàdà. ìgbà tó ti musa rí ìmọ̀lẹ̀ ó dákú gbọ̀ngbọ̀n ẹ wò pé sọ́ọ̀yì kọ̀ yorùbá yàtọ̀ sí bẹ́ẹ̀ lò gẹ́gẹ́ nù sọ́ọ̀yì kọ̀ níbi náà sọ bá àkọ́jà ti kú mú sọ́ọ̀yì. àbí musa tara bẹ̀rù nígbà tó rí ìmọ̀lẹ̀ yẹn ọ̀rọ̀ bọ̀. ó dojúbò rẹ̀ ó rí ó mọ̀tí tóbi ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba tóbi kí ló ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ ọ́rẹ́. ọ̀rẹ́ fọlọ́mọ àfa padà. fọlọ́mọ àfa nígbà tó wá tají padà ẹ̀wọ̀n ẹ̀wọ̀ tí pọ́nlọ̀ sábúsá lò ó dákú lọ gbẹrẹgbẹrẹ àbí ìgbà tó wá tají padà kọ́ ọ̀rẹ́ rọ́bì kọ́ ọ̀nà sùnhàn ó ní wọ́n lọ mímọ́ rẹ̀ o. tó ti lè mú wọ́ lọ́la foríjì. pé ẹnìkan sọ pé nàìjíríà wà nínú gbogbo àwọn màdó sọ̀rọ̀ yìí tọ́gbọ̀ ọgbọ́ ìgbìlà àkọ́kọ́. ẹ wo bí ọlọ́run ọba ti bá àrùn bí mo sá lò àríṣàkọ̀ sàrà nígbà tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí àrí ní àmọ̀ àwọn bàbá ìsọ̀yìn náà wá bẹ̀rẹ̀ pé lánàá òmìnira lẹ́ka àtàrà ọ̀nà. ó dáhùn òní gbà pé mo sá gbọ́ فأخذتكم الصائقة وأنتم تنظرون لأن كصائقة عنو أكو تبينا تبين إذا إجربا أستمع كجاني بقى بقى بقى بقى بقى بقى بقى رحمه الله تعالى واني اربع من المسلمين انا تجيب اربع من المسلمين àti mú dáwà bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà àlùmọ́ bẹ̀rẹ̀ kẹsì rà nípa ọlọ́wọ́ tí àárá ó ní àbí musa ní ọjọ́ sára ó ní bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe dùá lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ìgbà ń bẹ̀ lọ́wọ́ ìta ń bẹ̀ lọ́wọ́ à ah! ó ní wọ́n lọ́wọ́ táwọn ilé ìbá fi lè kú tí nǹkan wọn lọ́dọ̀ àwọn bàbá Ísírẹ́lì nù padà bó o ní màá ti ṣàlàyé fáwọn bàbá Ísírẹ́lì sàrọ́bí musa ní ọjọ́ sára ìta ń bẹ̀ Allah subhanahu wa ta'ala níbi ọlọ́run ọba aláwọ̀ apàdà jí wọn padà aláṣẹ́kí wọ́n ti kú o lọ́wọ́ àjò sọ́dá tó kún sọ ayẹ́kọ́ wà wọ́n ti dákú lọ bẹ́rẹ́bẹ́rẹ́ wọ́n ti jẹ aláwọ̀ àjò wọ́n ti dòkú. àwọn àfọ àwọn fíìmù ọmọláwọ̀ tààrà wọ́n ní màtàlẹ́bí wa mú sàdúrà tó sàlámù.

musa kọ́ra musa ìmọ̀mù kẹsì ní àbí musa ti dé yunáṣì rọ̀bàhù wọ̀yẹ̀dì ọ̀hún níta pẹ̀lú ìsàdúrà ìsàdúrà lọ́wọ́ sọ pé làwọn ṣe ìta àdákítà hù mí kọ́bẹ̀lù wà ìjà yìí. àwọn eléyìí òmùgọ̀ ni wọ́n àfàtò oníkùnà bíi mẹ́fà aláṣọpá òmìnira àwọn ọmọ fi yẹ báwa wí. aláṣọpá àrùn ọ̀tá ara aláwa gbà àdúrà níbi musa lọ́dí wọn ọlọ́wọ́ á gbé wọn dúdú padà wọ́n sọ pé tó ń bàbà àfúnákùn mí ń bà àdìmọ́ ó ti kún àlọ́. níta tó kọ́ sọ́rí kọ̀ọ̀rẹ́ ní ikú nìyẹn wọn. ọ̀rọ̀ ni tó ń bà lẹ́yìn ìgbà náà bà àfúnákùn agbẹ́yìn dìde mí ń bà àdìmọ́ ó ti kún lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kú ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون Allah subhanahu wa ta'ala aláàlẹ́ àwọn agbẹ̀rin dìde lẹ́yìn ìgbà bàáfnà agbẹ̀rin dìde ní bá dì mọ́ọ̀tì fún lẹ́yìn ìgbà tẹ́ẹ̀sì gbọ́nà mọ́ọ̀tù olùsùpọ̀ mí sókè jùlọ wà fáàsù tó má lo wàfáàt òun lè má túmọ̀ ikú ó lè túmọ̀ ànáwó ó lè túmọ̀ kí ni oorun ṣùgbọ́n ẹ̀ ní rí kí wọ́n lo náwó káwọn aṣọ yìí gbé oorun náà túmọ̀ rẹ̀ alimawusu kí wọ́n lo mawusu káwọn á ní ọtún sí náà alimawusu mawusu ikú náà ní kúnjẹ́ tó ti yé wa ṣùgbọ́n wàfáàt ó lè túmọ̀ oorun. wọn lè yàtọ̀ wọ́n fáàkù lẹ́yìn ọba lọ́ba tí mo parí pípa nínú ooru yìí wà yẹn ooru ó ooru ó náà ó ooru ṣùgbọ́n kí ló túmọ̀ kò sí ẹgbẹ́gbẹ́ sọ ikọ̀ yẹ ó pa wọ́n ní lọ́wọ́lá bíbọ́lọ̀ kan ti dùn áyí lẹ́bí ilẹ̀ ìwọ̀n alẹ́sọ̀rọ̀ sàlá àwọn afọ́njì bá sàlùbáṣà dùn áwù àlẹ́bíwà mọ́sá àti pé ẹ̀fẹ̀yẹ̀pẹ̀ àti pé kọ́dàrà ọlọ́run ọba nínú mọ́ra rẹ̀ ló fi mà oúnjẹ wọn ó sì ṣe kí ni ó sẹ́kù lórí ayé ibẹ̀ ni wọn bá gbàdé àkìyàmà ṣe èyí jọba oúnjẹ wọn ó sẹ́wọ̀n orílẹ̀ àti. Allah subhanahu wa ta'ala aláàánú lẹ́yìn ìgbà náà ọba ó ń gbé yín dìde lẹ́yìn ìgbà tí ẹ ti kú bẹ́ẹ̀ àwọn àfa àwọn oníṣòwòsù bá kọ́ra yìí nìkan ìṣẹ̀lẹ̀ márùn-ún ọ̀sọ̀ọ̀sọ̀ ìṣẹ̀lẹ̀ mélòó ọba adẹ́dàá wa ó ti pa àwọn èèyàn sì tún jí wọn padà kí eléyìí ò tako wípé ọjọ́ kìyàmà ìgbà kìyàmà ni wọ́n ti kíni o ni wọ́n gbé wa jẹ nínú àárín wa àwọn eléyìí mara ìṣẹ̀lẹ̀ mara àrùn yìí ọlọ́run bá kàn fi ṣe àmì ó sì tún fi jẹ́ àmà wípé ìmá rẹ̀ oní ẹ̀mí àlọ́sán ìkànnì ìlàsọ̀ tó ń bàbà àtúnákùn lè bá bí ma ò tí kùn ọlọ́run bá kọ́ bẹ̀rẹ̀ pé sọ́lọ́ ọba ti gbé àwọn èèyàn kan tí wọ́n ti dòkú dìde tábìlì àwọn òsì kò á lè bẹ́ẹ̀ nínú wọn àwọn tó náà fẹ́ kí ni o àwọn fẹ́ rí ọlọ́run ọba ní ìdìbò ọlọ́run ọba pa wọ́n ó sì padà gbé wọn dìde padà ìfẹ́sìmọ̀tì ìyá àlàmàlà nínú orú tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó wà nínú Al-Qur'an Al-Karim tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala kí aláàgbé àwọn èèyàn dìde ó náà ní àwọn ọ̀rọ̀ nípa sọ́ọ̀sì ìbùdó bàkàrà ọkùnrin àbẹ̀rẹ̀ mú ìbá ọdún ha kẹ̀dẹ́ àdékà fi náà mú bàkàrà ọ̀rọ̀ onímọ̀ ẹlùdé gbé òkú ẹlẹ́kẹta nínú àwọn ààyè bá tó ti gbé òkú ẹni tó ti kú òun náà ni alladhina kharaju min diyarihim wa hum qulub àwọn tí wọ́n jáde kúrò nínú ilé wọn àpàdé bẹ́ẹ̀ ṣàlọ́ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún tí wọ́n sọ pé àwọn ń sáfù ọ̀kọ́lọ̀ lọ́wọ́ múùtù ọlọ́ni ọ̀dà ikú tẹ̀ wá ń sáfù gẹ ọdẹ ẹkú gẹ tó máa fi àwọn odi mélòó náà odi mẹ́ta alákọ̀ọ́kọ́ àlàmúlò kó lànà òmìnira hàtà lọ ẹlẹ́ẹ̀kejì sọ́ọ̀hìn ìgbàkọ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹ̀dí nà sọ́ra ju mi dìyàrí yìí rùmùlù hàtà lọ ẹlẹ́ẹ̀kẹrin alámúlò ẹlẹ́bí mọ́rọ́ على قرية وهي قولة العروش أو كالذي مر على قرية فيقول ألم ترى قونه فالله سبحانه وتعالى على كل شيء قدير

Allah subhanahu wa ta'ala ó kójọ nínú súrà àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí tọ́lọ́nà bá pa wọ́n ó sì di ọ̀nà torí kan alákọ̀ọ́kọ́ ọdún ẹ̀ta kan kò lè lè jàmọ́ àmọ́ táwọn ìlú ìṣàlọ́ ọ̀dọ̀ níwájú ọlọ́run tó mọ̀ bá náà kún mi máa mọ̀ lẹ́yìn ìgbà náà àwọn ọlọ́run bá gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kú tán làálàkún ẹ̀ṣùkòrò inú wa fà á tí Allah subhanahu wa ta'ala tó fi gbé yín dìde làálàkún ẹ̀ṣùkòrò ọlọ́run fẹ́ jẹ́kẹ́ mọ́ọ́rẹ́ ni ọlọ́run fẹ́ ó fẹ́ kẹ́ dúpẹ́ kẹ́ mọ òòrè mọ́ọ́rẹ́ sáà bàbá sọ ẹ̀ ìdílé wa bọ̀ ìdí tó fi bẹ́ẹ̀ ṣe padà tó ò jẹ́kẹ́ báyìí lọ hamlet road jẹ̀mọ́ ọ̀n mẹ́mẹ́ láàrin ọdún tó lọ fọ́dún yìí mélòó mélòó ewu ọ̀nà tó tó à ń rìn lọ à ń fónà à ń wa mọ́tò à ń wọkọ̀ à ń jẹun ọlọ́run bẹ́ẹ̀ là wá nínú gbogbo ewu yẹn kó sọ àrùn ọ̀dọ́ lọ́dún ṣé gbogbo ẹni tó bá gbogbo ọlọ́dún lọ́dún làálàkó ọlọ́ba tó máa ń wọ̀ta alábẹ́ wò pé tó dùpẹ́ àbí kọ̀m̀plẹ̀n náà ni kọ̀m̀plẹ̀n náà ni àmọ́ dùpẹ́ lọ́dọ̀ náà ó mọ̀ọ́rẹ́ lóore ó fi ẹ̀mí àtàrà ó sì ṣàlọ́ sọ̀rọ̀ wa ta'ala eléyìí eji àmọ́ ìgbà àwọn ala ìsọ̀rọ̀ yìí ala subhanahu wa ta'ala aláàgbé ala agbe báwọn aláàgbé wọn dìde la'allakum tashkurun tí wọ́n lè gbà jẹ́ ẹ̀rú tí ó mọ òrè Aya yìí, ẹ̀ka sọ aya méjèèjì àwọn onímọ̀ rahimahullah ta'ala wọ́n ní Allah Banu Israil tọ́lá ọba tó dánwò pẹ̀lú wọn àdébẹ̀bẹ̀ kẹsì rahmanullah ó nígbà tí wọ́n jí padà nígbà tí wọ́n jí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ọ̀kan làwọn ọmọ mọ́ta àbí mọ́ta wa sọ fún wa pé khudu kitaballah ṣe ẹ ti jí báyìí ẹni tọ́lá ti parí báyìí ẹ tún jí padà kíra ọlọ́run tó fún yín òun rèé ẹ di rọra onípò ní ṣùkúrù wọn àbí òun ni wọ́n fi dúpẹ́ mọ́lá ọ̀la wọn lọ́dọ̀ dá àwọn dúpẹ́ òkírun ọlọ́run sọ ọdọ́rọ̀ ọmọdé ọdún àjẹ́dúgbà akọ́rẹ̀wà èyí kírò ó dúpẹ́ torí pé ṣúkúrù yóò wà pẹ̀lú ọkàn pẹ̀lú àtoríkèríkè ara ni ẹ̀tọ́ sọ pé òun dúpẹ́ bọ́lá ọba tí ò sí náà kò dúpẹ́ ìbìkà sí ìrọ̀lẹ́ ọ̀la ó wà ní sọ pé wà kìtà síra gbàtọ́nà ti báyìí mẹ́ta ọlù ọlù so Ibn Kathir ni wọn sọ pé rárá o àwọn ọ̀fẹ́ àwọn ọgbà gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ká mọ̀ wípé àwọn bàbá Israel ṣẹ́yìndú òmùrọ̀ ìrọ̀mẹ́n min àwọn ojú wọn ṣùgbọ́n o ohun ti bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀mí wọn kò rọ̀ ọlọ́run pa wọn wọn ríra wọn báyìí ọlọ́run ti gbé wọn dìde làálùbà fún tẹ̀sùn kí wọ́n lè wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí wọ́n lè dá ọlọ́run ọba àmàlú lóore kí wọ́n lè ṣe ọlọ́run ọba nígbà tó ń pọ̀ jù. ilé ìjà sọ wípé kìí gbogbo ẹni tọ́mọ̀ ọba dẹ́dà wa ló bá ṣe oore fún iná ló ṣe kí ni o iná ni yóò máa oore yẹn ọlọ́run bá sọ̀rọ̀ jẹ́ ọlọ́run bá ṣe oore fún ẹlòmíì ẹlòmíì ò kálíbà lọ káyà ikú papọ̀ káyà tó tẹ̀lé. وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا ọlọ́run tó wá sọ orí tó ṣe fún wọn lẹ́yìn ìgbà tó sọ pé kí wọ́n dúpọ̀ ọ̀dọ́ lẹ́gbà àlékún lọ́dọ̀ mọ́ ẹ̀yìn ìgbà ní ìsọ̀ yìí ẹ má gbàgbé ìdára ọlọ́run ọba tí ọlọ́run ọba bẹ́ẹ̀ dá wa ó sì dìbò yìí pẹ̀lú alùbọ̀nà aláàfin dìbò yìí pẹ̀lú urukuru tó ń mẹ́ tó sì fẹ́lẹ́. nígbà wo ni wọn àwọn bàbá ìsọ̀rí nígbà tí nínú ìrìn àjò tí wọ́n rìn ọlọ́run bàbá subhanahu wa ta'ala ọ̀pá dàjẹ́ tí wọ́n yẹ ti wú náà fi àrùn àwọn bàbá ìsọ̀rí padà jẹ́ kí wọ́n tọ́lọ̀ dàrú náà wọn lójú tí wọ́n rìn làbàlàbà àpàlà débi níbi àyà ṣùgbọ́n wọ́n rìn làbàlàbà kan náà wọ́n lù dà ìhúdà ìsìlá ọlọ́run bá ní wọ́n wọ́n mẹ̀rẹ̀mẹ́ ọ̀nà dàrú mọ́ wọn lójú òórùn wọn pa wọn ẹ máa wo ìkẹ́ náà lórí àwọn ọ̀nà sọ̀rọ̀ ìlú tó bẹ́ẹ̀ kí gbogbo bí ìkẹ́ náà máa ṣe pọ̀ tó lórí rẹ̀ tó wọn náà ní kọ́pọ̀ rẹ̀ ṣe pọ̀ tó ìgbà tó lọ́wọ́ á rí pé òórùn pa wọn ọlọ́run bá sì dára fún ọlọ́run wá ní àlùgọ́mẹ́r ṣíjò kúrúkúrú tí ò ní jọ tòjò kọ́ wá sí ìdìbò rẹ̀ tó dàbí ṣéèkì bí lórí wàtàlánà àléékùnmùn gọ̀mà àwọn ní àwọn ọlọ́ọ̀ba àwọn láti àlùgọ́mà àwọn láti fi sàhábà rọ̀kìtì àbíà ẹ̀sùn jò fẹ́lẹ́fẹ́lẹ́ fífún pọ́ọ̀tọ̀ sí gbọ́dọ̀ oṣù bíbí àwọn láti ṣe gàgà ṣé ìdílé yín lórí nígbà tí ẹ ti sọnù bẹ́ẹ̀ mọ̀lẹ́mọ́ sábà ní kàgbọ́n yín lójú. ọlọ́run ní ìdẹ̀ra ni o kó lè bá àdáàbò wọn kó níbi kí òòrùn ajẹ́ ipe gbogbo ẹni tọ́lọ̀ bá fi ilé sí lórí ọdún báyìí ẹlòmíì ń bẹ kò ní ibi tó ń sùn sílẹ̀ bá kú ìwé bá kó lọ ọjà ó dàárọ̀ ó dàárọ̀ ikọ̀ ọjà yẹn náà ni ó pàtó ìwọ wá sí yàrá kan ní kọ̀ọ̀pì ẹ amẹ́rin yàrá kan ó sì dúpẹ́ ẹlòmíì àwọn ẹkú dùn kò sí nǹkan tó dàbò bójú ọba dé bí atẹ́gùn bá dé bí ìsì bá dé ẹ lọ wọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ lọ gbáwọn ẹ lọ ní èkó inú gọ́tà ló ń tẹpa mọ́tò kálukálù kó lọ sí ìdẹ̀ra ìdẹ̀ra náà ọba ẹni pé kéèyàn ó ní Yorùbá sọ pé àṣírí rẹ̀ bò ó ní òrùlé lórí ìdẹ̀ra náà yálà ó rẹ́ǹtẹ̀ yálà ó kọ́ ni kọ́lọ́ ń tẹ̀ fi ó dáàyè kan.

ẹni tí ò nílé gbọdọ̀ wà. ọlọ́run ní wa anzalna alaykumul manna wọ́n sọ̀rọ̀ àgbà. àwọn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àtúwà sọ almanna àwọn onímọ̀ tafsir rahimahullah wọ́n ní ṣé òun yóò ṣùgbọ́n àfàd ṣé òun yóò ṣùgbọ́n àfàd ìtọ́jọ oyin òdì àfàd. ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́run ọba ní asọ̀kalẹ̀ ó ní ìtọ́jọ oyin yìí ó ń sọ̀kalẹ̀ fáwọn ọba ní ìsọ̀rọ̀ yìí ẹ máa wo ìjẹra ẹ̀rí àyà ẹ̀ sọ́tẹ̀ máa ìdá. sọ́tẹ̀ máa ìdá. قال فإنها محرمة عليهم أربعين سنة يسيرون في الأرض فلا تأس على القوم الفاسقين Allah subhanahu wa ta'ala ó ṣe apàdé pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ sáré sọ nígbà táwọn fẹ́ sọ àyà tó tẹ̀lé lé Allah ṣe ti àyè yẹn léèwọ̀ lé wọn lérí ó wà àrùbáyé nà sọ́lẹ́tà yẹtì húnà ìlànà ogójì ọdún ni wọ́n fi náà pòlì dà sórí ẹ̀yìn bá jìn ogójì ọdún yẹn kó mọ̀ sílé lórí wọn kí ó rò ó ṣe kí ni o ó wà máa sàn wọn lérí gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n ọlọ́run tó wá ọlọ́run bá dáa o hàn ọ̀tá ọlọ́run bá tẹ̀ ṣe dáadáa púpọ̀ ọlọ́run bá tẹ̀ sọ yìí lẹ́sùn mọ́ni pé yóò yá balẹ̀ sọ yìí ó kúrò ní ìmọ̀ tí ẹ̀ yóò sá máa sọ̀rọ̀ ìdára yẹn pọ̀ ìdára yẹn pọ̀ tó ń fi bẹ́ẹ̀ ọlọ́run wọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àtúwọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn lórí àwọn sọ̀kalẹ̀ fún yín alimẹ́rin ní nǹkan tẹ́ máa ẹ máa pẹ́lá tí wọ́n dàbí dàbí yìí tí ó yín tẹ́ máa pẹ́lá àwọn afọ́ máa tẹ̀sí wọ́n ní yẹn zùlọ àléhìn nǹkan ẹ máa sọ̀kalẹ̀ lẹ́yìn láàrin tùlú ìfájírì ọ̀tọ̀lọ̀ ìṣàbù láàárọ̀ bọ́jà rẹ̀ bá ti là kó tó di kóòrò ó dè ọlọ́run ọba ó kí ni o ọlọ́run ọba yóò ṣe yóò ṣe kí ni yẹ kalẹ̀ ó mọ̀ sí pé gọ̀mẹ́ẹ̀mù yẹn ikú tàbí ẹ̀sùn tó yẹn yóò mọ̀ra bí kí kama sprinkle nǹkan ó kama fọ́ nǹkan yóò fọ́ àlùmọ́nà fún wọn àhàwà wọn rí sọlá wà sọ́lùwà bákan náà ọlọ́wọ́ bá tó sọ kalẹ̀ fún yín àsálùwà kí ni sálùwà yẹn wọ́n ní láàmùtọ́ yìí ìrẹ́ ẹ̀jẹ̀ kan ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kan. nínú ìrẹ ẹyẹ tó rẹwà wà aláàbòrò lápá tí ẹran rẹ̀ sì máa dùn òun ni Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún ọ. sáwọn ọmọdé zọ ìlú wa mọ̀ wà ń zanna alaykum al-manna was-salwa à ń sọ ntẹ́ kala àti ntẹ́ jẹ̀bi ẹran à ń sọ̀kalẹ̀ fún yìí. kulu min tajibati ma razaqakum ìbéèrè lè wáyé pé ẹyẹ séèyàn lè jẹyẹ ìdáhùn ló pé bẹ́ẹ̀ àyàfi ẹ̀yìn ọ̀rẹ́ ẹyẹ kan tí wọ́n làbọ̀ jẹun ní ìdí mẹ́fà àwọn bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹyẹ aláàlú àmì wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àrà ọ̀sán lọ àtàwọn bàhárà ìwáyà wà pé ọ̀pá ẹyẹ ẹ̀ńsọ̀lá kan ó dàgbà wáyà kan bẹ̀rẹ̀ àríwá aláṣẹ wípé ọfọ àdúgbò sọlá àtọlà lẹyẹ àdúgbò ni á ah! ó sì wùmí kó jẹ pé ẹnìkan tó jẹ ọ̀rẹ́ Ọlọ́run Ọlọ́run nílá àjọ jẹ ẹran ẹyẹ ọpẹ sígbà náà àlejò ìgbàgbé sọọlì tó ìbàdí àákàlà kò máa rọ máa láyé àwọn bàbá wá lórí pé àwọn ẹyẹ kan ó sọ̀kalẹ̀ fáwọn bàbá ìsọ̀ yìí àlùmọ́nà òṣìṣàlùwà. ọlọ́ni kùlù mi pẹ̀jùlá sí máa rọ̀ gbà. ẹ máa jẹ nínú nǹkan dáadáa máa sọ̀kalẹ̀ lórí. wà máa wọ̀nà mú na àtàbí sí yìí wàlá kì dánú àǹfóṣà ó yẹ ti ṣùgbọ́n àwọn ni wọ́n ti àbòrò pàtàkì ibi àyà yìí náà nígbà àwọn ọmọ wáyé ìdìbò pọ̀tù fẹ́ fàyọ́ mẹ́ wọn tàbí ọ̀gbìn àdìlá lónìí ní pé lẹ́yìn ìgbà tí wọ́n tún kú bẹ́ẹ̀ yẹn náà wọ́n náà tún wọn dìde yẹn náà ìjọra tún tẹ̀lé jẹ̀rà wọn torí ti bẹ́ẹ̀ náà wọn gbọ́dọ̀ lọ. aláṣọba àná ọ̀tá ara ó ní wọn gbà wọn. wọn náà ti àwọn ìdíra yẹn fáwọn àti sọ̀rọ̀ aláàrin wọn bẹ̀rẹ̀ láti na àárín ìkùnlọ̀gbọ̀ mẹ́rẹ́mẹ́ ọlọ́dẹ àwọn náà ọba afilé ilé rí ìtí ó sì dìbò yìí ń bí oòrùn wà ń zanna àárín ìkùnlọ̀gbọ̀ mẹ́rinà wà sàlùwà a ti sọ̀kalẹ̀ fún yín àlùmẹ́rinà ìtẹ́ mẹ́ pálá ta ló dàbí kí oyin wà sàlùwà àti tẹ́ mẹ́ rẹ̀ a kò ní kẹ́ nínú ọ̀rọ̀ ayẹ aláṣùmọ̀ àárín ẹ máa jẹ níbi nǹkan tó mọ́ àlàáfíà húnà lè ìlà fún ìlẹ́tọ̀ọ́ nínú ẹ̀jẹ̀ fún ọ̀rá yẹn ẹ̀kọ́ pọ̀ náà wà fún àbújá nínú ìlú àyè kùlú mi sọ yìbá náà rọ̀ ọlọ́run ní ẹ máa jẹ níbi dáadáa táwọn ọlọ́run ọba tààpọ̀ ó túmọ̀ sí wípé gbogbo ẹnìkẹ́ni tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá ṣe ìdẹ̀ra fún ọlọ́run fẹ́ kẹ́ni yẹn kó máa ṣàfihàn ìdẹ̀ra yẹn ọlọ́run fún ọ lówó ọ̀jẹun ó ti dàrẹ́ náà kùlú náà olówó tó fi lè jẹrẹ ẹja tó fi lè jẹrẹ ọwọ́ akọ pé àyà àwọn afá fàjáde ń tẹ̀lé gbogbo ẹni bá fà lọ tààrà tó bá kú kírú ẹni bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ṣàfihàn yẹnbáàgì ìdá àjà ha àwọn anyị tàbá ṣe ha anyị tàbá ṣe ha gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ń bá tọ́lọ́ ń bá fún ayé tàbá sàtàbí ha kókó náà tẹ́ra gbọ́dọ̀ bá ti jẹun tẹ́ra alẹ̀ bẹ́ẹ̀ jẹun gidi wọṣọ alálùbáríkà pàtàkì pàtàkì ẹlòmíì ń bẹ ọlọ́run bá kẹ́ ṣùgbọ́n kò ní jẹun ojú ló wà á mújọ́ ẹ̀lẹ́sẹ̀ òun ẹ̀mí lọ́dẹ̀ àníwọ̀ ló mọ̀ láńjẹ jẹ ló mọ̀ láńjẹ ó jẹ́ kí wọ́n fún ọ lóúnjẹ alálùbáríkà jó wọ́n bẹ́ẹ̀ jẹ́ ọ̀gá ló ara wà ara wà ẹ mẹ́fẹ̀ẹ́rẹ́ sí o ààrẹ bò náà náà wọ́n lọ́wọ́ bá kí ọ yàmbáàgì lójẹ́ ọ̀fọ́ mẹ́niyàn ìdá ẹ̀nàmọ̀ lọ́wọ́ àrí wọ́n lọ́wọ́ bá tẹ̀lé afọ àárín àtàbà sátọ̀ bí ha pípa fi hàn ìdẹ̀ra yẹn ó máa hàn ní ara rẹ̀ láti dáàbò tó náà bá tó wọ́n lọ́wọ́ kúlò mi bá ọ̀nà kódà wà fàájú láyà ń bá rẹ̀ sáàn kò lẹ́tọ̀ fọ́mọ nìyẹn àyíyàtà àfàfà àníṣẹ́yì àgbọ̀bá kọ́ wa sọ pé ìtọ́ lẹ́tọ̀ fún wa ní òun ò níje àlùmọ́mí ibi tẹ́lẹ̀ àwọn ọmọ ọ̀sẹ̀ ara nínú fàtàrà wọn wọ́n ní mọ̀ ní mùtánà àmì àgbè pọ̀jìbá lọ́wọ́ ní mùtánà ìṣẹ̀lẹ̀ yìí fọwọ́ mọ́tò mọ̀ ní mùtánà àmì àgbè àpọ̀jìbá lẹ́gọ́ ìrì sábàbí ìṣẹ̀lẹ̀ ìyí fọwọ́ ọmọkùnrin àmá ẹ̀yìn mú yúgọ́ lápòjú ìpínlẹ̀ nígbà ń sọ àmọ́ yìí nígbà ń sọ àmọ́ yìí ọmọdé tó lọ jẹ́ àràbù náà mọ̀lẹ̀ sádà àmọ́dá من أكل الطيبات لغير سبب شرعي هو مكروه afa bóò ni wàrà gbọ́dọ̀ mú sàánú rẹ̀ mélòó mélòó àwọn ọmọ ẹ̀yà tí àti ìrún jẹjẹ yẹ́sọ́ ọmọ ọmọ wàrà àwọn àfáà tí mo ní pẹ́nà mìnà yìí bá ẹnikẹ́ni tó bá kọ̀ láti máa jẹ nǹkan tó mọ́ tọ́lọ́rọ̀ bá pèsè kúlú ẹ̀kọ́ yìí bá nǹkan àláàlì tọ́lọ̀ bá pèsè fún wa lègọ́ ìrì sábà bí ṣẹ̀rẹ̀ yìí ẹgbọ́n mi yóò tí kèrè ti pé sábà bí kẹtẹ́ sì fọwọ́ sí mi fọwọ́ wa mọ̀tòmọ́ ẹ̀ ń dáàbò ẹnu àtẹ́lù ó ní àbá ẹ̀yìn jẹrẹ ní kólé wà láì lè jẹrẹ kí ló dé ó ní à ẹ̀rú bá bà mí ẹ̀rú bá kà wọn tẹ̀lé kì í ti pa ẹ̀lómi olówó kí n jẹjá ẹ̀rú aláàrọ̀ bá aláàrọ̀ bò wọ́n ní kò wọ́n lọ jẹ́ odò orí ẹ̀ ẹ̀ jẹ́ odò sùkúsùkú irú ẹni bẹ́ẹ̀ fọwọ́ mọ́tò ayé tó lè mú ọmọ jẹ nǹkan àlá tọ́lọ́ ti fọ́ ní kápá rẹ̀ orí sábà bó ṣẹlẹ̀ rẹ̀ bóyá olú ti pẹ̀lú àlàáfíà rẹ̀ wọ́n ní à pẹ̀lú bí ẹ ti ṣe wá rí ẹdí ẹran dẹ́mọ̀ jẹ kó ṣẹlẹ̀ àgbà yẹn tàbí o fẹ́ ṣe ìfaradà fún àwọn ọmọ ẹ̀yá mi tásìkò béèrè fún bẹ́ẹ̀ á tàbátà fowó ra nǹkan yìí ó tún lè gbọ́ bùkátà ìlú mi so ní tá a sọ yìí kọ́ídà yìí àbí dábìtì yìí so ta mọ̀lẹ́sádà àdáàkìlẹ̀ àtọ̀yìnbá gbẹ̀gbẹ́ ìrìn sọ́dọ̀ fi ṣẹlẹ̀ èyí ọwọ́ àbàkọ́ ẹ tó bá lóun ò ní máa jẹ ká láàmì ó ní afẹ́fẹ́ inú míìkì míìkì ah, eh, mi ò lè mú míìkì o àtàlà àlùbí à ń jẹ ẹ̀ mọ́ mo bá wù mí òní lọ ọwọ́ mi mú tí mo tẹ̀yìn bá kẹtẹ̀ bá tẹ̀ bá mú onírọ̀ ẹni ní ẹ ẹni dáàbò ẹnu àtẹnu ìlànà ìkìlọ̀ fún kálukú ọ̀rọ̀ nípa mobile tàbí ọ̀rọ̀ nípa àrùsọ ibi tó bá ti ṣẹlẹ̀ àbá ti dẹ̀wọ́n pa ká ńlá ìlú ìjẹ̀bú ibi tọ́lọ̀ bá ti jẹ́wọ́ kálukú jẹ́wọ́ bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ bá ti lóore kéèyàn má jẹ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní ma ló ṣe òfin rẹ̀ subhanahu wa ta'ala ká tó máa lọ lórí àyà yìí a sọ pé èyí tó bá sọ pé òun ní ma nǹkan aláàlú kí èsì pé sábàbí ṣẹ̀rí àmì bíi kí ni sábàbí ṣẹ̀rí àmì bí ó ń ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ àbúrò ṣe pẹ̀lú àlàáfíà rẹ̀ àbí ó ti ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ nísàlá wípé ó ṣàánú àwọn ọmọ ìyá yòókù rẹ́jà fa Umar ibn Khattab ọdún yàrá àánú ọ̀gbọ̀n fún mi. ní àwọn ọmọ náà ọdún ebi ìyàn tó wà nílùú wọ́n ní Umar ibn Khattab ọ̀gbọ̀n àánú la ya'kul illa al-khubz wa àfáwọn ọmọ kìí jẹ ju bẹ́ẹ̀dì àtọ̀rọ̀ kìí jẹ náà lásìkò báyìí débi wípé kìíní yẹn lápá ara Umar ara rẹ̀ dúdú àwọn àmọ́ sọ pé bí sàlùwàlì ara iṣẹ́ bá a tó wà náà sí jìyà irú adarí wo màá lọ ọmọ jẹ́ tí mi bá lọ yó wọn náà sùn jìyà táwọn èsè kí ni o ti di pàrọ̀ ẹgbọ́n mi o Umar bin Khattab lásìkò tí ọ̀dájà lù tíyẹ̀ wà nílùú ó ṣe kí ni ó dúró lórí ìmọ̀ jẹ́ oníjẹrẹ tí ọmọ sọ irú adarí wo bí sàlùwálì àná ìṣàbáṣù wà náà tún bìyà irú adarí wo lèmi ọjẹ adarí bú máa jẹ tèmi bá yó pa ẹjẹ pé nìṣẹ méjìlá lọ lóúnjẹ ó ní kókó yàrá olówó oúnjẹ lọ́wọ́ ìwọ wá àmàlà sídọ̀ọ̀dẹ nje. afá kílò fi lè àmàlà six hundred ẹ̀rọ hundred naira kó six hundred yòókù ra àmàlà two hundred tọwọ́ ìyá rẹ ẹ̀rọ hundred naira ẹni mo ṣe pé o láti dúró lọ́wọ́ sẹ́yìn lọ́dẹ̀ ìsábà ṣùgbọ́n ọmọ ìyá mi náà ẹ̀fà olúwa sálámà iye tí ẹ̀ tó lówó fẹ́ rà lónà tó fẹ́ rà àbẹ̀wò tá a tún bára wa nìyẹn iye tí

owó tí àtìríkì yẹn ó lè mú bẹ̀ kó fúra láì fọmọ yá rẹ̀ so irú àsìkò yẹn o lè sọ pé afárá arákùnrin ayé mú bíkì á ah, ó lè bá kárí torí pé kìdí yẹn ó mú káàtà kó kárí lábẹ́ ìfaradà ọmọ yẹn ìgbàgbọ́ jẹ́ pé ọlọ́run bá gbọ́ láàyè lọ́wọ́ ọ̀sán lọ ayé tútù là kùlù mi tọ̀yìbá bọ̀rọ̀ ọlọ́run bá ní ẹ jẹ́ inú nǹkan tó mọ́ àwọn ọ̀pá. ẹ rí pé àpéjúwe dáadáa ń bẹ lára Abdulrahman bin Auf àti ẹni tí àbẹ̀sọ̀ lára sálà tí ànábì so wá papọ̀ nígbà tí wọ́n dé Mọ̀dínà. sáàdù àwọn sàábà yẹn dáadáa ni wọ́n tó àlera wa lára ṣùgbọ́n àmọ́ ṣèfaradà fún àwọn ọmọ ẹ̀yà wa. òtún máa ń fi lọ jẹ láìsí lápòjú ìwọ́sí ọwọ́ ní dẹ̀dẹ̀ kó fún plantain sórí ẹ̀ owó plantain ẹ̀dá kò sí dẹ̀dẹ̀ plantain owó plantain yẹn ó lè ṣégi ó lè fúnra sọ́mọ́ ẹ̀ ṣùgbọ́n mọ̀ ẹ̀yà náà kò náà kò ṣe pẹ̀lẹ́ o àbí aláàbẹ̀ dá wa fún wa ní àgbọ̀yé ẹ̀jú bí aṣọ inshallah rahman ìgbà ìgbóró ni pé mọ̀nìmùtánà àlàáfíà àtọ̀jìbá lè yọ ọ́

أن يوفقنا لما يحب ويرضى وأن يتقبل منا صالح الأعمال هذا والله أعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وسلم اللهم اغفر لنا اغفر لوالدينا اغفر لأزواجنا وذرياتنا وإخواننا وجميع المسلمين الأحياء منهم والأموات اللهم اغفر لنا واغفر لوالدينا واغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لنا واغفر الوالدين واغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم ربنا لا تجعل في قلوبنا إلا من الذين ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من عيوننا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر عنا عذاب جهنم إن عذابها كان ذنوبا ألا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ومثل المسلمين وحمل المسلمين والحكمة بالصالحين غير خزايا المحسنين اللهم ربنا عليك بأعدائنا الإعب اللهم عليك بما اجمعين إنا نجعل في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من جهل البلاء سلوك الشقاء وسوء القضاء وشر الأعداء اللهم إنا نعوذ بك من غلبة الدين وغلبة العدو وشر ما كان اللهم اكفنا بإحلال الحرام وأبلغ بحسن حتى الجواب لما صبع من خير ثم صبع قبل العيش من الأرض الحمد اللهم ربنا زدنا علما نافعا اللهم ارزقنا نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين